ẹ́ksódù orí kìíní ǹjẹ́ orúkọ àwọn ọmọ ísírẹ́lì tí ó wá sí íjíbítì pẹ̀lú jákọ́bù nìwọ̀nyí olúkúlùkù pẹ̀lú ilé rẹ̀ rúbẹ́nì símíọ́nì léfì àti júdà isakari sẹ́búlúnì àti bẹ́ńjámínì dánì àti naftali gádì àti asẹ́rì àti gbogbo ọkàn tí ó ti inú jákọ́bù jáde ó jẹ́ àádọ́rin ọkàn joseph ṣàṣì wà ní íjíbítì joseph sì kú àti gbogbo àwọn arákùnrin rẹ̀ àti gbogbo ìran náà àwọn ọmọ israẹli sì bí sí wọ́n sì pọ̀ sí gidigidi wọ́n sì rẹ̀ wọ́n sì di alágbára ńlá jọjọ ilẹ̀ náà sì kún fún wọn ọba tuntun mìíràn sì wá jẹ ní íjíbítì tí kò mọ jósẹ́fù ó sì wí fún àwọn ènìyàn rẹ̀ pé kíyèsí ènìyàn àwọn ọmọ ísírẹ́lì ń pọ̀ wọ́n sì ń lágbára jù wá lọ ẹ wá ná ẹ jẹ́ kí a fi ọgbọ́n bá wọn ṣe kí wọn kí ó má ṣe bí sí i yóò sì ṣe nígbà tí ogun bá ṣẹ̀ wọn ó dàpọ̀ mọ́ àwọn ọ̀tá wa pẹ̀lú wọn ó máa bá wa jà wọn ó sì jáde kúrò ní ilẹ̀ yìí nítorí náà ni wọ́n ṣe yan akóniṣiṣẹ́ lé wọn láti fi iṣẹ́ wọn pọ́n wọn lójú wọ́n sì kọ́ ìlú ìṣúra fún Fáráò Pítómù àti Rámẹ́sẹ́sì wọ́n sì ti ń pọ́n wọn lójú sí i bẹ́ẹ̀ ni wọ́n ń bí sí i tí wọ́n sì ń pọ̀ sí i inú wọn sì bàjẹ́ nítorí àwọn ọmọ Ísírẹ́lì àwọn ará Egypt sì mú àwọn ọmọ Ísírẹ́lì sìn lé àsìpa wọ́n sì fi ìsìn líle lí erùpẹ̀ àti ní bíríkì ṣíṣe àti ní onírúurú ìsìn lé oko ń mú ayé wọn korò gbogbo ìsìn wọn tí wọ́n mú wọn sìn àsìpa ni ọba Íjíbítì sì wí fún àwọn ìyá àgbà Íbérù orúkọ ọ̀kan nínú ẹni tí ń jẹ́ sífra àti orúkọ èkejì ní pua ó sì wí pé nígbà tí ẹ̀yin bá ń ṣe iṣẹ́ ìyá àgbà fún àwọn obìnrin hébérù tí ẹ̀yin bá rí wọn ní ìkúnlẹ̀ bí ó bá ṣe ọmọkùnrin ni ǹjẹ́ kí ẹ̀yin kí ó pa á ṣùgbọ́n bí ó bá ṣe ọmọbìnrin ni ǹjẹ́ òun ó yè ṣùgbọ́n àwọn ìyá àgbà bẹ̀rù ọlọ́run wọn kò sì ṣe bí ọba Íjíbítì sì fi àṣẹ fún wọn wọ́n sì dá àwọn ọmọkùnrin sí ọba Íjíbítì sì pe àwọn ìyá àgbà náà ó sì wí fún wọn pé èyí ṣe tí ẹ̀yin fi ṣe eré nǹkan yìí tí ẹ̀yin sì dá àwọn ọmọkùnrin sí àwọn ìyá àgbà sì wí fún Fáráò pé nítorí tí àwọn ọmọbìnrin Hébérù kò rí bí àwọn obìnrin Íjíbítì nítorí tí ara yá wọn wọn a sì ti bí kí àwọn ìyá àgbà tó wọlé tọ̀ wọ́n lọ nítorí náà Ọlọ́run ṣe ère fún àwọn ìyá àgbà náà àwọn ènìyàn náà sì ń bí sí i wọ́n sì di alágbára koko ó sì ṣe nítorí tí àwọn ìyá àgbà bẹ̀rù ọlọ́run òun sì kọ́lé fún wọn farao sì pàṣẹ fún gbogbo àwọn ènìyàn rẹ̀ wípé gbogbo ọmọkùnrin tí a bá bí òun ni kí ẹ̀yin kí ó gbé jù sínú odò gbogbo àwọn ọmọbìnrin ni kí ẹ̀yin kí ó dá sí. Si.